ó kilẹ̀ fàlàfàlà. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ ìkànnì fresh fm one zero oh seven point nine lójú òpó ẹ̀ gangan ìyẹn ní ilé funfun báláwo òkè sáré ọ̀ṣọ́ba presidential hilltop ibẹ̀ gangan la ti ń tọ̀pù ẹ̀ sórí agbágbé látàbẹ́ òkúta ńlọ ti ń tàtàrí àtàrí dé gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa lọ́sàn-án tòní torí ìwé. pípé kíni torí pé ó kọ sísọ ìròyìn àtún ti gbé e dé nìyẹn lélẹ́yìí tó jẹ́ wípé àgbọ́ta kìjìmà ni lẹ́ni ọjọ́ ajé ọjọ́ ajé ni ọjọ́ ajé ọjọ́ kọkànlá gbogbo ń tá a bá kànlẹ̀kùn rẹ̀ yóò mọ̀ já sí ọlà fún ẹnì wa mọ̀ ni ọjọ́ kọkànlá oṣù kẹrin ẹ̀rín ìdùnnú ẹ̀rín ayọ̀ ẹ̀rín ìtẹ̀síwájú ni ó máa jẹ́ fún gbogbo mùtúmùwà ṣẹ́wárí ọdún 2022 eléyìí tá a wà yìí wọn ò ní fi tèmi ṣètùtù lù yóò mọ̀ tù wá lára ni lágbára ọba mi èdùmàrè. ajé ń tó fara lọ alára tá alára dẹ lẹ́ni ajé tó fara lọ ajérò tájérò dẹ lẹ́ni àájí ọ̀hún náà ló fara rọ ọwọ́ràngún àga ìmọ̀ta èdè àájí fọwọ́ lábẹ́ ajé tètè tóun náà ṣe bẹ́ẹ̀ tó mọ̀ di ẹlẹ́ni màní gbogbo apáta náà láàdì ẹlẹ́ni ohun rere gbogbo torí wípé kíni torí wípé èdè ọjọ́ ajé tún ṣe bẹ́ẹ̀ ó tún bá wa láyọ̀ ọ̀sán yìí ó sàn wá síre gbogbo ìpínlẹ̀ Ògùn ibẹ̀ gangan lẹ ti ń láǹfààní àti gbọ́ wa níbi tí àgbẹ̀ ti ń gún ìròyìn ní kẹ́sẹ́ ìyá yín tá a gún wá sí tá a gbé ti ń jayé ọlọ bàbá bá tó bàbá bàbá tó bàbá àdúpẹ́pẹ́ abẹ́yìn náà níjẹ̀bútúrè ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ ìkànnì fresh ọmọ yín ló ń kí yín o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ re tó pọ̀ tóun náà fẹ́ fún ayọ̀ rẹpẹtẹ oyè tayo ọ̀làdìmẹ́jì mc ansom agúnrégé elédè yóò mọ̀ gúnrégé fún gbogbo wa ni lọ́wọ́ ọlọ́run mo wà ń tèmi fèrè ayọ̀ ni mo fọ́n etí ayọ̀ ni ẹ máa bá ni mo fi gbọ́ lọ́sàn-án tòní ó yá kí la fẹ́ wí kí la fẹ́ sọ kí làwọn àkòrí eléyìí ti ṣe kókó dè kókó tí ròyìn kó kárí lọ́sàn-án tòní ká bẹ̀rẹ̀ sí ni máa nàyẹ́ sórí agbágbé mọ̀ ní ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì òun náà mà ní ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó mọ̀ ṣẹlẹ̀ yìí kẹ́ wọ́n pé kéne ká ti pè yìí sí o eléyìí mà tún ṣe bẹ́ẹ̀ ó mọ̀ tún gbẹnu tán gidi gan-an mọ̀ ní páìtọ̀ wọ́n pé páìtọ̀ kan mọ̀rẹ́ lẹ́nu. tó jẹ́ wípé ń ṣe ló pé ọmọ ọ̀dọ̀ òun ọjà ayé ayé tóun ọ̀rọ̀ rò. wọ́n yẹ kó jẹ ọmọ títí pa bẹ́ẹ̀ pàìtọ̀ ti gbé ìgbésẹ̀ eléyìí tó. mọ̀ lágbára níbo ni ní ìpínlẹ̀ Delta gangan ibẹ̀ láti ta sí ìròyìn yẹn torí wípé kí ni o torí pé ó kọ sí sọ. ó kọ sísọ ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ọmọ àlìmọ́jìrì kan mọ̀ rèé ní Kánò. Ha! èhé ìkà ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n pé torí ọmọ àlìmọ́jèrè nǹkan ti yan máa kàn lọ àti mẹ̀mẹ́ mọ̀mọ́ girama kan wọ́n pé gbogbo wọn pátá ni wọ́n jọ ṣe bẹ́ẹ̀ ni wọ́n jọ wà ń bẹ̀ tí nǹkan yẹn tó fi bẹ́jọ́ lórí kí ni nǹkan ọ̀hún gan lódìdí lẹ́ẹ̀láǹfààní àti gbọ́ lọ́sàn tòní torí pé ó ṣe kíni torí wípé ó kọ̀ sí sọ ó kọ sísọ lọ́sàn-án tòní ní ìpínlẹ̀ ọ̀ṣun ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í ṣẹlẹ̀ lọ́ṣùn ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ìṣẹ̀lẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ léyìí tó ṣe bẹ́ẹ̀ tó ní agbára gidi gan-an mọ̀ ní wọ́n pé ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì eléyìí tó ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọ̀hún òun náà mọ̀ ní ìṣẹ̀lẹ̀ èyí tó mọ̀ ní ṣe pẹ̀lú ọkàn àwọn wo ni mò ń bọ̀ ńbẹ̀ lódìdí mò fi ń bọ̀ ẹ jẹ́ ń ta sí ìròyìn eléyìí bó ṣe ta wọlé léyìí tó jẹ́ wípé òun náà ṣe bẹ́ẹ̀ ọmọ tó kọ sísọ gidi gan-an màní léyìí tí wọ́n pe ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì eléyìí tí ó mọ̀ tún ṣẹlẹ̀ yìí òun náà mọ̀ tún ṣe bẹ́ẹ̀ ó mọ̀ tún kọ sísọ o ó kọ sísọ ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì nípínlẹ̀ delta náà màní òun ni òun kọ́ afurasí ni afurasí kọ́ ta ló ń tọ̀hún tí wọ́n torí ẹ̀ ń ṣe fanfà tó kọ sísọ bẹ́ẹ̀ àfi kẹ́ ẹ gbọ́ lódìdí ní ìpínlẹ̀ Delta ló gbé ti gbé ṣẹ́ lẹ̀ ó kọ sísọ àwọn àkòrí yẹn ni mo kọ́kọ́ kódà sí atẹ́gùn fọ́sàn tòní ṣe rí lìgbà tí mi bá ṣe bẹ́ẹ̀ tí mi bá lọ sí ojú ọjà tí mi bá padà dé ẹ ti mọ̀ pé ọmọ alájẹ ni wálé kàn ní fresh ojoojúmọ́ ńlá gbégbá ajé kárí bàbá wa ti wá dé látọjú ọjà táwa ti èrè ọ̀tún èrè tó tún fresh òun làájọ dé bí ó ṣe máa rí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà nìyẹn ẹ jẹ́ ká lọ sí ojú ọjà ká já a sí i bàbá wa dé ó kọ sísọ lódìdí ká máa jù ú lẹ̀ gbẹ̀ẹ́ gbẹ̀ẹ́ gbẹ̀ẹ́ ó ọ̀sán. ọlọ́run wo ní ìsàmójú àlọ́ ọ̀dà mi mọ́tò máa rìnrìn agbára. ẹgbẹ́ power back program. wọ́n ìsàmójú àlọ́ ọ̀dà mi mọ́tò bàbá orí òkè kejì ara kejì. lápàṣẹ fún ọlọ́run tí ò ṣe é dádó. ọjọ́ wednesday ọ̀sẹ̀ yìí thirty march the sunday third april ni ọlọ́run ayọ̀ babalọ́lá yóò fi máa gbégi ìdíwọ́ àti ìdáàbòbò olójú ọ̀nà gbogbo èèyàn. ọjọ́ wednesday thursday àti friday aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ la ó máa pàdé. ọjọ́ saturday second april aago mẹ́fà ìdájí la ó pàdé. wòlíì méje pẹ̀lú wákàtí méje. ọjọ́ sunday third february. òwúrọ̀ àánú pẹ̀lú ìsèfàmì òróyìn olóṣooṣù. ọ̀pọ̀ wòlíì máa jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí bí. esther ìgbẹ́kẹ̀lé sarah praise olúwa lónìí bí sí àràǹbá dàtúwì. prọfẹsà mọlú alú adarímọ́gbọ́ bàbá orí òkè kejì arákejì yóò máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn. àǹfààní kẹ́sẹ̀lì máa wà láago kan sọ sí mẹ́rin lójoojúmọ́ o. gbogbo ẹ̀ nínú ìjọ CAC Grace of Mercy prayer mountain tó wà ní conference hotel láàrin méjì lion club civil defence training school state secretariat òkè mọ́sá abẹ́òkúta ìwọ ni wàá sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀. a kì í lajú ẹni sílẹ̀ kíta lùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sù gbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ láwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má ríbi gbogbo ara lóògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ni àtòbí àtàlágbàtọ́. ẹ yéé lọ́mọ nílòkulò. breath. Lèṣó ni ìṣó Ta ló ní long breath? Èmi nìna. No dey compete with your master. Ee eh, ee eh, ọmọ sẹ́lẹ̀ ó di master. <laughs> Lọ́ba tán master ò sì lè dán lóhùn. Mo kí n kà tó tí ì rí mi ọkọ̀ ò tí ì balẹ̀. Àdọ́pẹ́. <laughs> Ó kọ sísọ ròyìn kọ́ńbọ́ọ̀kì bó ṣe ń gbẹnu tán eléyìí tí Anshom tó ti ré kókó ẹ̀ sí etí gbọ́ yín lẹ́ẹ̀kan jẹ́ pé ká mọ̀ tọwọ́ bọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ àti ní ràbájì gan-an tó kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ hehe ọlọ́run kó máa ṣàánú fún wa ọ̀rọ̀ kọ sísọ wọ́n pé ní ìpínlẹ̀ Enugu àwọn agbébọn mọ̀mọ́ ni o wọ́n ṣe ń tó gbẹnu tán kọ sísọ wọ́n gbẹ̀mí dẹ́rẹ́bà ọkọ̀ kódà wọ́n pè ṣe ní ọkànnà lu ọkọ̀ bọ́ọ̀sì ìyẹn lẹ́nugu níbi tí kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ wọ́n pé òṣùpá ṣe bẹ́ẹ̀ ó bomi lójú rètérètè kó owó èké hà wọ́n pé kò bá òlé àìbàlẹ̀ ọkàn wàhálà gbàgbós ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Enugu látàrí bí àwọn agbébọn bí wọ́n ṣe gbẹ̀mí dẹ́rẹ́bà ọkọ̀ kan kódà wọ́n ọkọ̀ Sienna eléyìí tí ó jẹ́ ti ilé ìjọsìn Holy Ghost Area State Hospital iná ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n mọ̀ dáná sùn débi wípé àwọn agbébọn náà ni wọ́n ṣọṣẹ́ láabi wọn ìyẹn lóòrọ̀ kùtù nígbà tí oníkálukú ń lọ sí ẹnu iṣẹ́ rẹ̀ kódà wọ́n pe ṣe ní ẹlẹ́ àwọn èèyàn tí wọ́n ń lọ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ wọ́n lé wọn ní ṣìbáṣìbò tí oníkálukú ò mọbi àdàgbà mọ́ wọ́n pe ọlọ́mọ ò mọ́mọ́ ọlọ́kọ̀ ò láláyà ò oníkálukú ṣàǹsà sálà fún ẹ̀mí ẹ̀ ìyẹn lóòrọ̀ kùtù ọjọ́ ajé monday òní gangan ni wọ́n pé kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ kọ sísọ tó sì gbẹnu tán wọ́n pé gbogbo àwọn tó ti ṣí ṣọ́ọ̀bù ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé ilé ìtajà wọn ti pa pínpínpín tí oníkálukú ń wá ibi tí ó forí ẹ̀ pamọ́ sí wọ́n pé bó tilẹ̀ jẹ́ pé kò tí ì fojú hàn gédégbé o bóyá àwọn kan tí wọ́n ń pè ní ikọ̀ ipob ni wọ́n ṣe ìkọlù ọ̀hún ni àbí àwọn agbébọn wọ́n pe gbogbo àwọn elétò ààbò tí ń bẹ nítòsí iná ni wọ́n bọ́ sí ojú iṣẹ́ débi wípé ọpẹ́lọpẹ́ ọlọ́run o ìdájí fẹ́rẹ̀ mọ jogbo àì ní dédé aago mẹ́fà ìdájí iná ni wọ́n pe ìṣẹ̀lẹ̀ ọ̀hún mọ̀ ẹnìkan tó jẹ́ oṣojú mi kò rò wo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọjà eléyìí tó wà ní agbègbè Old Park iná ni àwọn afurasí ọ̀hún wà báyìí báyìí níbi tí wọ́n ti ń ṣọṣẹ́ kódà ó pe ọkọ̀ bọ́ọ̀sì tí wọ́n kánná lù ń jóná lọ́wọ́lọ́wọ́ báyìí ni o ìyẹn ní dédé aago mẹ́fà ìdájí tí wọ́n pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ wọ́n pe dẹ́rẹ́bà ọkọ̀ ọ̀hún gan ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ìyẹn ní ìjọba àbílẹ̀ àríwá Enugu lọ́hùn-ún wọ́n pe gbogbo àwọn elétò ààbò náà ni wọ́n ta mọ́ra o kó tó wá dé wípé àlàáfíà padà jọba wọ́n pe gbogbo àwọn akitiyan lá láti wá kàn sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún náà ló já sí pàbó látàrí bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún bí ò ṣe gbé ìpè ní àkókò tí wọ́n ń ṣe ìròyìn eléyìí tó kọ sísọ ọ̀hún jọ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ó kọ sísọ gbẹnu tán ní ìpínlẹ̀ Enugu wọ́n pe àwọn agbébọn wọ́n pa dẹ́rẹ́bà ọkọ̀ wọ́n sì dáná sun ọkọ̀ Sienna ní ìpínlẹ̀ Enugu ó kọ sísọ. ó sísọ láti Enugu ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká túmọ̀ mú gùn sí ọwọ́ iwájú mọ̀ ní ìṣẹ̀lẹ̀ kan bọ́ọ̀kì tọ́ta wọlé láti ìpínlẹ̀ Delta kí ni ká ti ṣèyí sí i wọ́n pé ibi abá ti lérò wípé àbá ọgbọ́n béèyàn bá bá ìdàkejì ọgbọ́n bẹ̀ a máa dunrin jọjọ. Hmm. bólú hmm. ìwọ kọ́ yìí ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kí ipa ìtọ̀ kan mọ̀ rẹ́ ó pé ọmọ tó jẹ́ ọmọ ọ̀dọ̀ òun ọ̀sẹ̀ hmm. ayé jẹ torí ìdí èyí ọ̀ jẹ̀yà eléyìí tí ah, ah. ọkọ̀ ṣe sọ ọlọ́mọ ń ṣayé jẹ ni o irú ayé wo lọ́mọ jẹ tí ọkọ̀ sísọ mọ́mọ́ lọ tó jẹ́ wípé ó ní agbára gidi gan mọ̀ ní wọ́n pé pásítọ̀ kan tó jẹ́ ti ìjọ living faith church ní tí wọ́n tún ń pè ní winners chapel tó ń bẹ ní okoko ìyẹn ní ìjọba àbílẹ̀ uvue ìyẹn ní ìpínlẹ̀ delta wọ́n lòun gangan ló mọ̀ ti wà eléyìí tí ó mọ̀ kọ́ sísọ láàkó eléyìí tí àwọn aráalé ṣàdédé gbé ariwo ọmọ ọ̀dọ́ rẹ̀ obìnrin ọmọ ọ̀dọ̀ tó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlógún seventeen year old wọ́n ní ọmọ pariwo ẹgbàwọn ẹgbàwọn ìgbà tí àwọn aráalé ò fi rá girigi débẹ̀ ha wọ́n pé orí ọmọ mọ̀ ti bẹ́ ẹ̀jẹ̀ rèé tó ń ṣe ní kọ̀líkọ̀lí kí ló ṣẹlẹ̀ wọ́n pé ọ̀rọ̀ òun ló mọ̀ ní agbára pàìtọ̀ òun tí wọ́n pe orúkọ rẹ̀ ní Solomon Díyà wọ́n ní òun náà ni ọmọ pé ẹ mọ̀ gbọ́ òun wọ́n ní ọmọ ọ̀dọ̀ ọ̀hún tí orúkọ tiẹ̀ ń jẹ́ fífọ̀ bí ṣe ń pariwo fún àwọn aráalé làwọn aládùúgbò pé a gbọ́dọ̀ wélé ìràn o ẹjẹ́ a máa gbé lọ ṣíbítù ni o ọṣíbítù súrèètì ni ẹjẹ́ a máa gbé lọ ẹ̀yìn orílọ́bẹ̀pẹ̀ yìí hmm. kí la ṣe láì ṣe bẹ́pẹ́ kí lọ ṣe hmm. kí lọ bì hmm. wọ́n pé ìbéèrè tí wọ́n béèrè rèé ìgbà tí wọ́n sì máa gbọ́ tì bínú tì bínú tí pàìtàn ń sọ̀rọ̀ pàìtàn ní àbẹ́ ẹ̀ máa wò ó ọmọ kọ́mọ lọ́mọ tẹ́ rí yìí eh, eh. ǹjẹ́ pé ńṣe ni mo ká mílíkì alágolo tó lù púpú tó sì tu sínú gàrí tí wọn fi mílíkì mú gàrí ah, ah, irú ọmọ wẹrẹ ah, láàkó yìí ọ ti ṣe ayé jẹ yọ sì tún ṣe ìyà jẹ ọkọ sísọ o àfi pẹ ni wọn pe ọgbà kìíní mọ ọmọ lórí tí orí ọmọ bẹ o lẹsùn fi mílíkì mú gàrí ìṣẹ̀lẹ̀ kọńbọkì ni wọn pe ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti ní léni léni eléni tí pẹ́ẹ́tọ́ bá ikọ̀ láti farahàn wá wí tẹnu ẹ̀ ah, ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ó ṣẹlẹ̀ àwọn ó gbé lápá ìyáká ni wọ́n ní ìbéèrè tí wọ́n ń béèrè ni pé ẹ jọ̀ọ́ o níbo ló wà nínú òfin orílẹ̀-èdè nàìjíríà pé ẹ gbọ́dọ̀ fi mílíkì mú gàrí ọkọ̀ sísọ o ẹ̀ṣẹ̀ wo ló wá ṣẹ̀ tó wá jẹ́ pé ọ̀dà náà ṣé ìwé ẹ̀ṣẹ̀ náà ló pé tọ̀ ẹ̀ ń bá ti ṣe bẹ́ẹ̀ ẹ sì gbẹ̀mí rẹ̀ ẹ fọ́ lórí ni ah, ẹ ah, àti ah. ajẹ́gàn ẹnì tó jẹ́ ìkan lára àwọn tí wọ́n jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn tó gbé ẹjọ́ ọ̀hún kárí israel joe òun gẹ́gẹ́ ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó sì ní àní àní òsì o pẹ̀lú pé àwọn ti gbọ́mọ lọ sí hospital tíbẹ̀ síbẹ̀ pàìtọ̀ wọ́n ní ẹjọ́ tí wọ́n rò níwájú òfin ọkọ̀ sísọ ní delta pàìtọ̀ solomon díyà wọ́n dín yàjẹ ọmọ ọ̀dọ̀ wọn fẹ́ẹ̀fọ̀ torí pé ó mú mílíìkì olómi ó lu agolo púpúpú ó tún kọ́kọ́kọ́ ah, ó sì mú ó ṣe ayédè ọrí yàjẹ ọkọ̀ sí. ayédùn jẹ jùyà lọ béèyàn ọba jìyà kọ́kọ́ jayé ọlọ́mọdé àjìyà àmọ́ ṣá ọmọ olùs at least <laughs> ó mu mílìkì àti gàrí. ṣé mílìkì iye tó mú tó yẹ ẹ̀jẹ̀ tó dànù lórí ọmọ lọ́mọ. yóò mọ̀ mú mílìkì mi lọ yóò mọ̀ mú mílìkì mi lọ síbi tó mílìkì. ọ̀rọ̀ <laughs> àìtí o ó kọ sísọ ń tẹ̀ síwájú lápá bíi tá a wà yé fresh one zero seven dot nine fm ọ̀rọ̀ tó bá jẹ lọ ìbéèrè la máa fi rin àbí àti àṣẹ sí àmọ́ ìròyìn eléyìí tó kọ sísọ ó gbomi lójú ẹni o kí ọba mi Èdùmàrè jọ̀ọ́ jàre máa ṣàánú fún wa ká má ràrìn fẹsẹ̀ sí ká sì má ràrìn fẹsẹ̀ kọ̀ ṣẹ̀ríjọ́ tí ebi bá ń palẹ̀ ká má sí ilé o ọjọ́ tí ebi bá ń pọ̀nà ọba mi Èdùmàrè má jẹ́ àrìn lọ́nà ọ̀rọ̀ gbẹnu tán kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ wọ́n pe aboyún mọ̀ṣù mọ́mọ́jọ́ kan àti ìkókó jòjòló tẹ máwọn míì wọ́n pé wọ́n jóná gúrúgúrú ní Port Harcourt ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọmọ rárá kan náà ni wọ́n pé ó mọ̀ ṣàdédé súyọ̀ wọ́n pé kò dín ní àwọn èèyàn bíi mẹ́rin kan ẹ̀nẹ̀ wọ́n jóná o tí ẹ̀mí sì bọ́ lára wọn wọ́n pé aláboyún kan ọmọ ìkókó jòjòló ìyẹn ọmọ oṣù méjì ni wọ́n pé wọ́n mọ̀ jóná ìyẹn lóòórọ̀ kùtù òní tí í ṣe ọjọ́ ajé Monday ní agbègbè kan eléyìí tí ó jẹ́ gbajúgbajà ní Port Harcourt ní ìpínlẹ̀ Rivers wọ́n pe àwọn ọkọ̀ ojú omi náà ọmọ jóná kẹ nínú ìṣẹ̀lẹ̀ kan bọ́ọ̀kì yìí o bó o ló ṣe àṣẹlẹ̀ ní dédé aago méjì òru èèyàn ní òní gangan tí í ṣe ọjọ́ ajé monday wọ́n pe ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ náà ló jẹ́ àwọn ọkọ̀ ojú omi tó jẹ́ onípákó ibi tí wọ́n máa ń gúnlẹ̀ sí gangan ibẹ̀ náà ló ti ṣẹlẹ̀ wọ́n pe ibi tí àwọn èèyàn ti ń dúró kí ọkọ̀ ojú omi kó fi èdè gúnlẹ̀ kí àwọn ó sì wọnú ọkọ̀ hàn pé ibẹ̀ iná níná ti ṣẹ́yọ o lójijì àfikún o débi wípé àwọn èrò bítíbitì ti ń bẹ́ńbẹ̀ oníkálukú bẹ̀rẹ̀ sí ní sàásálà fún ẹ̀mí ẹ̀ hàn pé àmọ́ aláboyún kan o ọmọ ìkókó oṣù méjì àwọn méjèèjì ṣe bẹ́ẹ̀ wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ́ra o ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n pé ó tún farapa yánnayànna bẹ́ẹ̀ èèyàn bá rí fọ́nrán ọ̀hún eléyìí tí ń lọ kiri lórí ìtàkùn ayélujára yóò mọ̀ mí lójú o kódà bó ń tọ̀hún jorí àwọn ọ̀rọ̀ kọ sísọ gbẹnu tán Elédùà jọ̀ọ́ jàre má jẹ́ kábí amọ́ fojú sunkún ọmọ o ọ̀rọ̀ gbẹnu tán kan ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ aláboyún àti ìkókó jòjòló ọmọ oṣù méjì wọ́n jóná o tí ẹ̀mí fi bọ́ lára wọn nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó kọ sísọ tó wáyé ní Port Harcourt òkò sísọ fresh ló ń pè bí one zero seven point nine lójú òpó ẹ̀ gangan ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kí ẹ̀jẹ̀ kájọ lìṣó kàkà sí àtẹ́gùn láti ìpínlẹ̀ kano mẹ́ni ọmọ ọdún mẹ́jọ kan rèé tí wọ́n pe ẹ̀mẹ́ kọ̀làkọ̀ságbe tí wọ́n máa ń rìn nírònà tí wọ́n ń pè ní àlìmọ́jìrì lápá abẹ́hùn torúkọ rẹ̀ ń jẹ́ mohammed garuba wọ́n pè ń gangan ní ìṣẹ̀lẹ̀ kan ló mọ̀ ti ṣẹlẹ̀ sí ìkà òṣè tiẹ̀ bẹ́ẹ̀ níròyìn yẹn mọ̀ bàdé o nígbà tó ń fi ọ̀rọ̀ náà síta ẹnì tó jẹ́ agbẹnusọ olùkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kano SP Abdullahi Haruna ó ní ọmọ òun ẹni wọ́n mọ̀ rí tíṣà ń tọrọ owó kì í lójú títì ni wọ́n bá pé tó a ti ti wí pé àní àní òsì gbogbo ọmọ tí wọ́n kàn máa tọrọ owó kì í lójú títì ẹ máa mú wọn lẹ́kọ̀ọ́kẹ́ èjèèjì ká máa wí àbí fi wọ́n wọ̀ sí wọ́n pé ìgbà tí wọ́n mú ọmọ tí ń jẹ́ Muhammed Garuba wọ́n ní tí wọ́n bá lára rẹ̀ nígbà tó ṣí ẹ̀ wúlẹ̀ ṣe aṣọ ìlókùkù ṣe bẹ́ẹ̀ ìlóbo èèwọ̀ òbò kókò ó bo àwọn tó pọ̀ mọ́ ọ̀nà ẹ̀dá dámọ̀lá kò jẹ́ kí àwọn èèyàn ọmọ bí nǹkan ṣe ń kán lábẹ́ aṣọ wọ́n pe ìbọ̀nbọ̀ tí wọ́n bó ẹ̀wù ní ọrùn ọmọ yìí wọ́n bá àwọn àpá pèrèlè pèrèlè kọjọ́ bí ẹni fi nǹkan tó jẹ́ wípé ẹnu rẹ̀ mú ọ́fíìsà ni kọjọ pé wọ́n na ni pẹ̀lú àwọn bílálà alásopọ̀ wébi mẹ́ẹ̀ẹ́dógún papọ̀ fi lé màálù láàyè pa káàfin lé ọmọ ènìyàn láàkàrọ̀ ó lé kóbó tòrò wọ́n ní ojú pọ́nrípọ́nrí pọ́npọ́n àpá bukubuku láti wájú àtẹ̀yìntẹ́ ìdẹ́gbẹ́ ìwọ́n ọmọ ibo ló ti ń bọ̀ gan kí ni nǹkan kan tó ṣẹlẹ̀ sí ọ yá mọ tún di ìṣòro rẹ gan wọ́n nígbà tí ọmọ kẹnu bọ̀rọ̀ ọmọ ni òun tẹ́ ẹ rí yìí ẹ̀mọ̀ bá mi dúpẹ́ o wọ́n lóní ti ń kọnu wọ́n lóní alihamudulilayi ni ọba dé lọ́dọ̀ òun torí pé ọ̀dọ̀ ẹni tí wọ́n fi òun sí eyín mọ́làmù tí ń kọ́ ohun maruf muhammed ẹni ọdún mẹ́lẹ́ni ogún àti ìyá àgbà rẹ̀ eyín ẹni ọdún márùnléní ọgọ́ta sixty five years old ni mọ̀mọ́ wọ́n ní tálẹ̀ muhammed lórúkọ mọ̀mọ́ jẹ́ wọ́n pe ọmọ yìí méjèèjì wọ́n á sì lu òun bíi bàrà oníṣẹ́ ẹ̀fẹ́ gbọ́ ẹ̀rọ òun ní Kánò ẹ̀rọ gbọ́ngànyà déédéé Kánò ni bọ́yá lẹ́mọ̀ wípé ọkọ̀ ojú irin ìní òun gànmọ́ gànmọ́ ọkọ̀ ojú irin tí òun gànmọ́ báyìí tó fi gbé òun títí tó fi wá di pé ẹ̀rí òun ní agbègbè eléyìí tí ẹ̀gbọ́n ti róhun ní ìpínlẹ̀ Kánò yìí wọ́n láwọn èèyàn ní àní àní òsì ẹ̀já kọ́kọ́ mọ́ ọmọ ọmọ ẹ lọ sí ọsibítù náà wọ́n ni wọ́n kọ́kọ́ mú lọ ọmọ tírèènì ọkọ̀ ojú irin tó gbé ọ wá Kánò wọ́n ló ní láti Nguru ní ìpínlẹ̀ Yobe ibẹ̀ gangan ni o níbi tí òun ti wà gẹ́gẹ́ bí àlìmọ́jèrì tóun wà lọ́dọ̀ àáfàá àwọn tó sì lu òun ní ìlúkulù wọ́n pé àní àní òsì o iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti lọ ta àáfàá nídìí kan Maruf Muhammed àti ìyá àgbà gbogbo wọn wọ́n ti gbé láti Yobe ẹ máa bọ̀ yóò bẹ̀ wò lẹ́jọ́ kò sí mm. ẹ máa bọ̀ ní Kánò kẹ́ ẹ wá kàtẹ́nu yín torí pé ń tẹ́ ẹ ṣe fọ́ọ̀mù yìí ah! lábẹ́ òfin ṣẹ̀ríà àti òfin orílẹ̀-èdè Nàìjíríà àti ìwà òfin ọmọlúàbí ọkọ̀ sísọ ó sì yẹ kẹ́ ẹ lè sọ tẹnu yín kó fi ó lè rókè ó kọ sísọ o èyẹ lè ṣẹlẹ̀ ní Kánò wọ́n lu ọmọ gbogbo ara rẹ̀ sì bó fàlà fàlà fàlà lépọ̀nrìnpọ̀nrin ah ọkọ̀ sísọ ọlọ́mọ ṣùà. àmì ọkọ̀ sísọ ọkọ̀ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ míì rèé ìròyìn tó kọ sísọ ilé yìí ó panilẹ́rìn o ansọ́ọ̀mù wọ́n pé mm. bẹ́ẹ̀ bá tọmọ alákàrà pè ẹ mọ̀ pé o. kéèyàn mọ̀ pọ̀ mú kéńgbé. ẹ yo kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ń kan ni ni wọ́n pé ó gbé àwọn ọmọ amos gope wọ́n pé ìgbéǹgbé tó gbé wọlé ẹ̀ńgbà wọn ṣe tìbí tán iná ni kò bá sí owó tí arákùnrin ọ̀hún tí ó san fún mọ́bìn ẹni wọn bí bàdé ọ̀dà kìlò ní wọn bá ní mo ní ipad ọ̀yàmúyùn náà wà ó gbé gbogbo ohun tí ń bẹ́ ńlẹ̀ yìí ńlárábìnrin bá mú ipad ńlọba lọ wọn pé ìlọrin lọ tí wọn bẹ̀rẹ̀ ní ọ̀lọ́ èyí fóònù tí ẹ máa fi ń ṣe ìtàkùn ayélujára eléyìí tó tóbi ju fóònù lọ tọ́fẹ̀ lójú fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀. ẹ tọ́fẹ̀ rí bíi hmm. síléètì dáwọ́ ló gbàdá. síléètì síléètì ìgbàlódé ọ̀kadì láì wọ́n pè ní ọmọbìnrin bá lọ ìnìyàn arákùnrin ọ̀hún ló bọ́ tàtà tòpò gba iléeṣẹ́ ọlọ́pàá lọ ní pápá àpapọ̀ ẹgbàáhùn o mọbìnrin kan ti jí síléètì ìgbàlódé òun o hàn pé bí àwọn ọlọ́pàá ṣe tarabọ ìwádìí rèé ọwọ́ sábà ọmọbìnrin ọmọbìnrin ọ̀hún náà ni wọ́n pé jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Kenya tí ọwọ́ àwọn ọlọ́pàá bà ní Nairobi ìyẹn lánàá ti ṣe ọjọ́ àìkú Sunday nígbà tí arákùnrin tó gbé gẹ́gẹ́ bí Amos Gope tán iná ni ó jẹ́ pé wọ́n lọ rèé fi ẹjọ́ ẹ̀sùn àwọn ọlọ́pàá làwọn ọlọ́pàá bá tawọ́ gan ẹ̀ńgbà tí wọ́n mọ̀ bí arábìnrin ọ̀hún lẹ́jọ́ pé kí ni tó fà á tó lọ rèé fi jí síléètì ìgbàlódé arákùnrin kan níbi tí ń sùn sí ó ní ha òun ò jí ipadi wọ́n pé ipad yìí béèyàn bá di ọjà téèyàn fẹ́ rà á owó tó tó ẹgbẹ̀rún lọ́nà okòólélọ́ọ̀ọ́dúnrún dín mẹ́wàá three hundred and thirty thousand naira ènìyàn pé ipad náà ó pé ẹ máa gbọ́ o òun ò jí o ojú ẹlẹ́dàá ẹni tó ní sì tó o ṣẹ́rí ìfisùn tó wá fìsùn yìí ìfisùn ẹlẹ́sìn mìíràn ni ó pé ní alẹ́ ìjẹta àwọn jọ òun dúró òun ń wá kọ́sítọ́mà ńlá arákùnrin ìbádí ó pé òun náà ń wá kọ́sítọ́mà tí àwọn jọ ṣeré di ilẹ̀ mọ́ ńlọrun bá ní ọ̀dà iṣẹ́ tóun yàn láàyò rẹ̀ ńlàwọn bá jọ wọlé ó pé ńgbà táwọn ná ìgbára ná ìgboro tán títí ilẹ̀ fi mọ́ ǹjẹ́ kí òun tẹ́ ọwọ́ gba owó ńlá arákùnrin bá pa kọ̀sẹ́rù ńlẹ̀ o òun ò ní cash buy bọ̀tí ń tóun ní iná ní sílẹ̀tì ìgbàlódé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ti ń bẹ ní ọwọ́ òun yìí ṣé ó àkúkú gba ilé yìí kò mọ̀ ọ́ lọ́ntì ẹ̀ ó pé ìdínú tí òun fi gbà á tóun sì lọ ibo lòun ti wá gbà jí bọ́ bá fẹ́ kí òun dá padà kókó owó iṣẹ́ tóun ṣe fún un mọ́jú kó bóun kó àmọ́ pé òun jí sílẹ̀tì yìí òun ò jí o òun ò sì ní dá padà bí ti hù kó kéré mọ́ wọ́n pe làwọn ọlọ́pàá bá ní à á ti ṣèyí sí èkìtì ókè o ẹjẹ́ adélé ẹjọ́ náà bàbá délé ẹjọ́ ẹni tí adájọ́ bá dá iná làágbà wọ́n pé lónìí gangan iná ni wọ́n wọ̀ wọn o lọ síwájú ilé ẹjọ́ tuurutu ọ̀rọ̀ pèsè jẹ arákùnrin kan ó pe ọmọ ọmọ ṣùgòpè nígbà wọn ṣe yòkéyòké tó kò bá sówó tí ó san ènìyàn bá gba ipad ìgbàǹgbà tí ó gba ipad ọkùnrin lọ rèé fi ẹjọ́ sùn lọ́dọ̀ àwọn ọlọ́pàá ọ̀rọ̀ kọ sísọ ojúkojú ẹnu rí dẹ̀rẹ̀ ngbà ọmọbìnrin ṣe àlàyé tó fà á tí òun ò jí o ah! ọlọ́fiṣe exchange rate oh bàtà ni <laughs> bàtà ni ọgbẹnu tó ọkọ sísan ó yẹ jẹ́ gbẹ́ ilé ìjó kó tó di pé àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ àmọ́ gbéra dìde tí ń gbóróngbóngbòròngbò tí ó sì kó tiẹ̀ náà wọlé mm. ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Delta lẹ́ẹ̀kan sí i wọ́n pé ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í ló mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ èhé kí ni ká ti pé yìí o wọ́n ní ní ojú ọ̀nà kan eléyìí tí wọ́n ń pè ní owó òrò tọ́jà wa ní ìjọba àbúlẹ̀ udo ní ìpínlẹ̀ Delta ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì ọ̀hún ìlọ́mọ̀gbé ti gbéṣẹ́ lẹ̀ wọ́n ní arákùnrin kan iná ló mọ̀ ṣe bẹ́ẹ̀ tó wà nínú mọ́tò rẹ̀ wọ́n ní inú mọ́tò rẹ̀ ọ̀hún tó wà mọ́tò ọ̀hún jẹ́ aláwọ̀ funfun wọ́n ní Toyota Venza ìdẹ́gbẹ̀ngbẹ́ ọkọ̀ ni o òun náà ni ó wà nínú ẹ̀ wọ́n ní ṣàdédé níbi tó ti ń wakọ̀ lọ zoom zoom ní agbègbè eléyìí tá a wí yìí wọ́n ní í ṣe ni àwọn kan ni wọ́n mọ̀ sáré ìsáǹsá tí wọ́n ó sì sá eré wọ́n ní wọ́n sáré súnmọ́ ni ìsúnsún tí wọ́n ó súnmọ́ ha ọbẹ̀ Èdùmàrè mọ́ ṣọ́ni lọ́wọ́ tí èèyàn rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pé líṣe ni wọ́n gbé jagamu àfọ̀ṣe ìbò bájínà tùbóde wọ́n ní kí arákùnrin yóò sì tó mọ kí ló ń ṣẹlẹ̀ tòun ti inú ọkọ̀ títí ń wa ọkọ̀ lọ́wọ́ wọ́n ní wọ́n fún un ní ìbọn ni kí ni ká ti pè yí sí wọ́n pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ní agbára ìrọ́jà pé tòun ti ọgbẹ́ ìbọn lára arákùnrin náà tó fi ń jàporó nídìí ọkọ̀ tí ń wà wọ́n ní ń lọ́mọ̀ tó lọ́ọ́ fi kọlu òpó iná mọ̀nàmọ́ná kan ìyún tó wà ní ojú òpópónà onward room ní nítòsí tipa garage gangan ní ṣẹlẹ̀ kọ́ńbọ́ọ̀kì yìí mọ̀gbé ti gbé ṣẹlẹ̀ ha kí ni ká ti pè yìí sí wọ́n ní àyàn wọ́n pe mọ́kùn yìí gan wọ́n rí gẹ́gẹ́ bí àfúrásì ṣáfúrásì ni ṣé èyí ṣe pé ọmọ yáúyáú ni òun gangan ha wọ́n ní kan pé ó dàbí pé àwọn mọ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ oníyáwóyáwó déhùn ọ ti yé ọ mm. àmọ́ wọ́n ti gba ẹ̀mí rẹ̀ àwọn tó gba ẹ̀mí ẹ̀ wọ́n sì ti lọ ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì tó gbẹnu tán tó kọ sí sọmọ̀nì kódà agbẹnusọ lukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ delta dsp bright edafe ó fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ ó ní ó kọ sí sọ ọlọ́mọ sọ. àmì tó òkè dùn kó pọ̀ ṣíún báyìí náà ni ọbẹ̀ oge. Okay ajẹ́ pé ká máa ṣẹ́rí wálé lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní kálẹ̀ láǹfààní àti padà wá tó bá dì ní ìgbà míì ó ní ọṣẹ́ o ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú àwa láàmú àwa ẹ̀yìn lásìmọ́ bá láṣẹ ìlédùn àbólúwájí ògùn yẹmi lórúkọ tèmi ẹ̀ máa yáṣẹ́ àtàwọn àti yín báyìí tìdùnnú ayọ̀ láàfin tún jọ pàdé o akọ́lá Ramadan bó ti ṣe ń lọ lọ́wọ́ ọbẹ̀ yẹn tí ẹnu gbẹ fúrú mm. lọ́dọ̀ <laughs> àwọn aláwẹ̀ ẹ̀mí ò rẹ́yìn oṣù ọmọ yín ni ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyè tayo ọ̀làdìmẹ́jì mc